mo kí wa lẹ́ẹ̀kan sí ní inú yàrá ológo yìí mo fẹ́ máa fún wa láwọn iṣẹ́ méjì kan lẹ́ẹ̀kan òun ni wọ́n flag wa kò dẹ̀ sí nǹkan méjì tí à ń ṣiṣẹ́ lé lórí láàárọ̀ yìí tó yàtọ̀ sí ọ̀rọ̀ ìtẹ̀síwájú ilẹ̀ Yorùbá láfihàn lẹ́ǹtì ẹ̀. torí pé ó jẹ wá lógún jura lọ. mo fẹ́ kí gbogbo àwọn ọmọ Yorùbá ká mọ kinní kan lénìí ọ̀pọ̀lọpọ̀ ló ń pera wọn ní àjìjàngbara ilẹ̀ Yorùbá tó jẹ́ pé irọ́ ló ń pa o. ọ̀pọ̀lọpọ̀ ló ń pera wọn ní àjìjàngbara ilẹ̀ Yorùbá tí wọ́n tún bára wọn jà mo á ń fi àsìkò yìí sọ fún gbogbo ẹ̀yin ọmọ Yorùbá pátápátá wípé tàgbẹ̀tọ́ lọ́dẹ parapọ̀ májẹ̀mọ́ adúláwọ̀ ìtawà ń ṣe mo fẹ́ kó yé wa wípé kò sí ẹgbẹ́ kankan táwa ń bá o kò dẹ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ àwọ̀ ògbólórí kankan jà. Ja àti àgbẹ́kọ̀yà àti fọ̀lúmọ́ àti kí ló ń porúkọ ẹ̀ àmọ̀tẹ́kùn àti vigilante gbogbo ẹgbẹ́ pátápátá tàbẹ̀tọ́ lọ́dẹ parapọ̀ ohun táwa dúró fún ni wípé àlàáfíà ilẹ̀ Yorùbá ẹgbẹ́kẹ́gbẹ́ la lè yàn la lè pọ́nlé lọ́dọ̀ tiwa ṣẹ́rí ìwà olè mo fẹ́ kẹ́ mọ̀ kíní kan lé ní ẹ̀yin ọmọ Yorùbá ìwà olè ó ní pé ká fi ọ̀nà lẹ̀ ká máa torí bọgbó òun lọ́pọ̀lọpọ̀ dẹ̀ ń ṣe nínú àwọn ẹgbẹ́ yẹn báyìí ìwà olè ẹ̀ tiwa ló dáa tiwọn ò dáa àwa lọ original ta ni òun original yorùbá ṣé bòròrò ni ẹni tó o bá ti jẹ́ tó o bá ti jẹ́ bòròrò tó o dẹ̀ ti jẹ́ haúsá tó o dẹ̀ ti jẹ́ fúlàní tó bá ti jẹ́ ọmọ yorùbá kò sẹ́ni tó lè ní káwa má bàa ṣe. mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo ní ẹ wo Ìbà Gani Adams ẹ wo Chief Sunday Igboho ọ̀tọ̀ọ̀tọ̀ lọ̀rọ̀ wọn lóòótọ́ wọn ò ṣeé fi wéra ṣùgbọ́n kọ́ọ̀sì kan náà làwọn méjèèjì gbé dání pé kí ni o àlàáfíà ilẹ̀ Yorùbá àwa ò kì í ṣe àwọn atọ̀húnrìnwá tó ń bára wọn jà. Ja torí ọ̀rọ̀ yorùbá torí ọ̀rọ̀ nu wọn ṣó yẹ ká gbọ́ pé a máa bára wa jà torí pé a fẹ́ gbàlú. kí ni ká ti gbọ́ pé jẹ̀bù ń bá ẹ̀gbá jà ẹ̀gbá ń bá ifẹ̀ jà torí nǹkan tí àwa ṣe dá tàgbẹ̀tọ́lọ́dẹ tá a fi dá kalẹ̀ nìyẹn. ẹ lè rí ọmọ ẹgbẹ́ wa kan láéláé kó sọ̀rọ̀ sọ́ba tàbí kó sọ̀rọ̀ sí joyè ẹ ní ọmọ Yorùbá tó bá ti ń sọ̀rọ̀ sọ́ba tó bá ti ń sọ̀rọ̀ sí joyè tó bá ti ń bú èébú lórí social media ẹ tètè mọ̀ wípé kì í ṣara wa ẹ̀jẹ̀ àwọn aráabí ló wà lára ẹ̀ kí làbọ̀rọ̀ máa bú Sunday Igboho máa bú Ìbà Gani Adams máa bú ọba máa bú joyè torí pé ó fẹ́ jagun fúnlẹ̀ Yorùbá bolo ti rí tiẹ̀ ìyẹn ti fi hàn wípé o ò ní nǹkan kan tó fẹ́ ṣe n tó bá ń dunni ló máa ń pọ̀ lọ́rọ̀ ẹni tó bá mọ̀ pé o fẹ́ dìfẹ́ǹdì ìlú ẹ o fẹ́ dìfẹ́ǹdì àdúgbò ẹ o fẹ́ dìfẹ́ǹdì ilé ẹ tí ẹ kọ́ ni láti máa bú ẹnìkan. ẹ ẹgbẹ́ tiwa gangan ni ẹgbẹ́ wa ló lè ṣe é ẹgbẹ́ wa ni ṣé ẹ jẹ́ labour party ni àbẹ́jẹ́ pdp àbẹ́jẹ́ apc. ọmọ yorùbá ìsọ ọmọ yorùbá a ní right láti máa bára wa jà ọ̀rọ̀ tí mo fẹ́ sọ láàárọ̀ yóò jù yẹn lọ. mi ò fẹ́ dárúkọ ń sìn ṣùgbọ́n tó bá tásìkò fẹ́ni tó bá lójú inú tó bá létí inú njọ́ tẹ ti ń sọ pé ẹgbẹ́ yín ló lè ṣe ẹ̀yin lẹ lè ṣe ọ̀gá yín ló lè ṣe ẹ̀gbọ́n yín ló lè ṣe bàbá yín ló lè ṣe mélòó lẹ ti ṣe ṣèbówó náà lẹ́kọ̀ọ́ ń kó ó di ọmọ Yorùbá mélòó tẹ́bi ń pa tẹ́tí fún lóúnjẹ ó di ọmọ Yorùbá mélòó ló ń wáṣẹ́ lẹ́ti bá wáṣẹ́ ẹ wá máa wá àtàmọ́ àtàmọ́ bẹ́ẹ̀ bá gbé ìjà ẹ̀sìn dé ẹ gbé ìjà pọ́lítíìsì dé olè olè ló ń dà yín láàmú olè olè ní àwọn dìdìrìn tó ń tẹ̀lé yín náà ọlọ́run ló mọ̀ ọ̀kan tẹ́ ẹ sà sí wọn tó fi ń tẹ̀lé yín iye wọn ti ra. bí àgbẹ̀kọ̀yà bá pè mí màá dáhùn tí fọ̀lúmọ́ bá pè mí màá dáhùn tí sọ̀lódẹ̀rọ̀ bá pè mí màá dáhùn tí àmọ̀tẹ́kùn bá pè mí màá dáhùn tí OPC bá pè mí màá dáhùn ẹni ajìjàngbara àwọn kan náà tún wà wọ́n pè wá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kí ló ti ẹ̀ porúkọ ra wọn náà tọ́lá àwọn wà ń bàdàn yẹn ẹgbẹ́ ẹgbẹ́ landlord and landladies association of Yorùbá tó bá pè mí màá dáhùn ìkan náà tún wà ẹ̀ṣọ́ Yorùbá tí ẹ̀ṣọ́ Yorùbá bá pè mí màá dáhùn ìwà olè ní kẹ́ máa sọ pé ẹgbẹ́ yín ló lè ṣe ẹgbẹ́ kan ṣò lè jagun Yorùbá ohun tó wà ńlẹ̀ Yorùbá yìí ó ti kọjá nǹkan tẹ́nìkan wà lóhùn nìkan lòún fẹ́ dá ṣe olè ló ń jẹ́ bẹ́ẹ̀ ẹ wá máa flag ah nǹkan máa ń bẹ o ẹ máa fúláàgì èèyàn ẹ máa rán àṣàṣì ẹ máa rán àwọn ọmọ olè àwọn ọmọ ọ̀tá ọlọ́run jẹ́ pálábá yín ségi a máa jẹ́jú yín bí ẹni pa àmọ́ yín rí ni. tábà mọ̀ wípé yes afẹ́làáfíà ńlẹ̀ yorùbá gbogbo ẹgbẹ́ pátápátá gbọ́dọ̀ dẹ́yẹ kan bẹ̀rẹ̀ látòrí àgbẹ̀kọ̀yà. ẹ kàn ń jẹ́ káwọn tí ò yẹ kó waste owó waste owó ni. tẹ bá níbi lọ ẹ fìmọ̀ ṣọ̀kan. afẹ́nifẹ́re àgbẹ̀kọ̀yà OPC eh, just name them tẹ bá níbi lọ ẹ fìmọ̀ ṣọ̀kan náà. kí làbọ̀rọ̀ máa pínra wa káàkiri fún tá bá tiẹ̀ wá ní part tá bá ní ẹgbẹ́ lóríṣiríṣi kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣùgbọ́n ṣé Yorùbá lẹ̀ ń jà fún tó bá ti jẹ́ Yorùbá lẹ̀ ń jà fún ó ti parí bọ́rọ̀ wàhálà tó wà nílẹ̀ yorùbá bó ṣe máa yanjú ló yẹ ká máa sáré ẹ̀ òun ni pẹ́gbẹ́ wa ẹgbẹ́ wa ló lè ṣe ẹgbẹ́ yín ò lè ṣe nǹkan kan ẹgbẹ́ yín kò lè ṣe nǹkan kan lọ́dọ̀ tiwa o nítàgbẹ̀tọ́ lọ́dẹ parapọ̀ májẹ̀mú adúláwọ̀ ohun tó bá ti ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá òun làwa dúró lórí. ohun tó bá ti ní ṣe pẹ̀lú ilẹ̀ Yorùbá òun làwa dúró lórí. but kátikati ẹ. Eh, Eh, ẹgbẹ́ wa ẹgbẹ́ wa lọ̀gá ẹgbẹ́ ẹgbẹ́ yín ti jọ̀gá àwọn tó jagun gan tó jọ̀gá àwọn ò pera wọn lọ̀gá ẹ̀yin tẹ́ ẹ dé lọ́sàn-án kan òrukàn lẹ́yìn pera yín lọ̀gá. so mo fọlọ́run bẹ̀ wá ìtẹ̀síwájú yorùbá ní kẹjẹ́ ká wá. bí yorùbá ṣe máa tẹ̀síwájú ní kẹjẹ́ ká lépa ẹ̀ ẹjá stọ́ọ̀pù ẹlẹ́yàmẹ̀yà ọ̀rọ̀ tí mo fẹ́ wá sọ láàárọ̀ yìí jù yẹn lọ ẹ nǹkan tó ń ṣẹlẹ̀ sí chief majasola. ká má lè rẹ ẹgbẹ́ tó máa fẹnu kò pé ókè o ẹ jọ báwo la ṣe lè ràn máa yìí lọ́wọ́ ẹ̀hún tó ń ṣẹlẹ̀ síta lọ lọ́rùn ká fẹnu kò wípé ẹ báwo la ṣe fẹ́ ràn máa yìí lọ́wọ́ ọlọ́mú wa ń dánwò ìyá ẹ̀ ọlọ́mú ń dọ́mú so the only way out ká má kàn máa fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀ the only way out wọ́n ní pé kí ni o ká fìmọ̀ ṣọ̀kan ẹni tó bá ti lóhùn ní fìmọ̀ ṣọ̀kan we are not going to celebrate you bó ṣe jẹ́ nìyẹn o ẹ yéé ṣi bòròró mú sí fúlàní ẹ yéé ṣi fúlàní mú sí bòròró ẹ yé ṣe haúsá mú sí fúlàní ẹ yé ṣe fúlàní mú sí haúsá bọ̀gbà táwa gangan tí a ò ti to inú ilé báwo la ṣe fẹ́ to ìta ẹ ọ̀rọ̀ mi rò ẹ ṣe.